Ariwo ńlá sọ pé Àǹtí Rámọ́tà ṣe iṣẹ́ abẹ láti fọn ìdí kídí lè tóbi ṣùgbọ́n ọ̀rọ̀ ti yíwọ́ lẹ́yìn iṣẹ́ abẹ, ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ni Àǹtí Rámọ́tà wà báyìí láwọn ìròyìn tó ń lọ káàkiri gbogbo ojú òpó ayélujára, ọ̀pọ̀ ní níṣe ni Àǹtí Rámọ́tà ń wá bẹ́kùnbẹ́kùn kiri nígbà tó yó tán, ṣùgbọ́n ṣá o, ṣé lóòótọ́ ni Àǹtí Rámọ́tà wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run? Ṣé lóòótọ́ ni àǹtí Rámọ́tà ṣiṣẹ́ abẹ ìdí fífọn láti lè mú kí ìdí wọn tóbi? Rámọ́tà Adétù, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí àǹtí Rámọ́tà tó jẹ́ àkàndá èèyàn tí ìwà àtiṣe rẹ̀ máa ń pa ọ̀pọ̀ èèyàn lẹ́rìn-ín, bákan náà ló tún jẹ́ òṣèré sinimá. Ní ọ̀pọ̀ àwòrán àti fọ́nràn rẹ̀ ti kálékáko lójú òpó ayélujára. Oríṣiríṣi ni àwọn ìròyìn lórí ayélujára gbé jáde. Ọ̀pọ̀ sọ pé níṣe ni àǹtí Rámọ́tà wọ́n lọ ṣe iṣẹ́ abẹ ìdí fífọ́n, ọ̀pọ̀ ṣàfihàn bí wọ́n ṣe ń gbé lọ sí ibi tí wọ́n ti máa lọ ṣe iṣẹ́ abẹ fún un láti fọ ìdí rẹ̀ kó lè tóbi, tólóyìnbó ń pè ní BBL, nílé ìwòsàn kan tó wà ní Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó. Kìí ṣe ìgbà àkọ́kọ́ rèé tí ìròyìn máa gbalé gbako pé Àǹtí Rámọ́tà ṣe iṣẹ́ abẹ ìdí yíyọ tí yóò sì lù síta lórí ayélujára. Àwọn èèyàn kan pàápàá, àwọn tí wọ́n jẹ́ òṣèré tíátà tí wọ́n jẹ́ akẹgbẹ́ Àǹtí Rámọ́tà kọ̀ láti gba ìròyìn náà gbọ́ wípé irọ́ tó jìnnà sóòótọ́ ni ìròyìn ọ̀hún pé àǹtí Rámọ́tà ṣe iṣẹ́ abẹ àti wípé ó ti wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run tí wọ́n sì ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí eré sinimá lásán. Bákan náà ni èrò àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ àǹtí Rámọ́tà nídìí iṣẹ́ sinimá náà rí. Àwọn náà gbàgbọ́ pé eré sinimá lásán ni ìròyìn yìí jẹ́ kì í ṣe òótọ́. Ọ̀kan lára àwọn tó súnmọ́ àǹtí Rámọ́tà tímọ́tímọ́ bíi iṣan ọrùn ìyẹn Ganiu Kehinde Moruf tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí ìjọba Làǹdẹ̀, tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà. Ó ṣàlàyé pé ìyàlẹ́nu ńlá gbáà ló jẹ́ nígbà tí òun gbọ́ ìròyìn náà tóun sì rí àwọn fọ́nràn àti àwòrán tó gba gbogbo ojú òpó ayélujára kan. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé òun kò ní àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ tààrà lẹ́nu Àǹtí Rámọ́tà nítorí pé ibi tóun wà ó jìnnà sí ibi tí ó wà lákòókò náà, ṣùgbọ́n ọ̀rọ̀ náà gba oorun lójú òun nítorí pé òun kò sùn mọ́jú nítorí ọ̀rọ̀ yìí. Ó ní bákan náà gan ló jẹ́ pé òun ní láti pe ẹni tó jẹ́ ìyá fún àǹtí Rámọ́tà láti wá ìdí kúlẹ̀kúlẹ̀ nípa ọ̀rọ̀ náà lẹ́nu ẹ̀ nítorí Yorùbá bọ̀ wọ́n ní ẹni onípọ̀hún láti ń gbọ́ pọ̀hún. Ó ṣàlàyé pé ìyá àǹtí Rámọ́tà pe òun láti ṣàlàyé bọ́rọ̀ náà ṣe rí pé eré orí ìtàgé lásán ni gbogbo ohun tó lu síta lórí ayélujára yìí kì í ṣe òótọ́ Ó ní kókókó lara lè o, kódà Ramota ń fi ẹran jẹ̀kọ bẹ́ẹ̀ ló ń fi ọ̀ọ̀lẹ̀ túkọ̀. Ramota Adétò, tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń pè ní Aunty Ramota, jẹ́ ọmọ bíbí ìlú Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó. Ọdún 1981 tó jẹ́ ọdún mẹ́tàlélógójì sẹ́yìn ni wọ́n bí Aunty Ramota sáyé. Ṣùgbọ́n Aunty Ramota ní àìsàn kan lára èyí tí kìí jẹ́ kí èèyàn dàgbà sókè tó sì mú kó kékeré bí ọmọdé tí kò sì dàgbà rárá títí di àkókò yìí. Ọdún mẹ́ta sẹ́yìn ni Màmá Rámọ́tà dolóògbé tí kò sì sí ẹnikẹ́ni tó mọ̀ nípa bí bàbá rẹ̀ ṣe rìn. Bó ṣe dàbí ọmọdé ló mú kí ọ̀pọ̀ èèyàn nífẹ̀ẹ́ láti wò ó kí wọ́n sì máa lò ó tàbí gba ọ̀rọ̀ sílẹ̀ lẹ́nu ẹ̀ nígbà tó bá ń sọ̀rọ̀ tó sì máa ń sábà pa àwọn èèyàn lẹ́rìn Ọmọ ilé ẹ̀kọ́ pẹ̀lú gbajúmọ̀ adẹ́rìn-pòṣónú mìíràn, ìyẹn Ìjọba Làǹdẹ̀, ni eré tí àwọn méjèèjì jọ máa ń ṣe. Àǹtí Rámọ́tà lè ṣe eré gẹ́gẹ́ bí ọmọ ilé ẹ̀kọ́ pẹ̀lú ẹni tó súnmọ́ wọn bí iṣan rìn yẹn Ìjọba Làǹdẹ̀. Lára eré tí Àǹtí Rámọ́tà kópa ni fíìmù kan tí wọ́n pè ní Ọkọ Rámọ́tà àti sinimá kan èyí tí wọ́n gbé jáde láìpẹ́ tó jẹ́ olókìkí ìyẹn Aníkúlápó Apá Kejì top top top top farm fruits àwọn oúnjẹ tiwantiwa aṣara lóore. top